yourself and believe in the dreams. Everything's gonna be okay. Oh, oh. Believe in yourself and believe in the dreams. No be fame trip. Oh. Thank you. kó sí sí nuisance gate rẹ why. o oh, ẹ jọ ń torí Ọlọ́run. ṣé kò tó torí kí n wá síbí báyìí kí wọ́n máa consume nuisance tí o fi ẹnu ẹ̀yẹn pè yẹn lẹ́yìn tẹ promise mi pé ọkọ mi ò níbi tó wà yẹn o ó máa jáde ní rọrùn pé gbogbo nǹkan tí bá ti ṣe fún yín báyìí lẹ máa fi yọ jáde mo wá fún yín ní owó ẹ tún gba ti gbogbo ara mi yìí tí mo fún yín ní rọrùn gbogbo ẹlẹgbà at the end of the day ibo ló já sí ọkọ mi padà lọ sí ẹ̀wọ̀n yẹn ni ẹ̀yin wá dé ìgbà ìwà ń bẹ̀ mí sọ wípé èmi ń kọ́ street users ẹ lè ṣẹ́kọ̀ tó torí ṣẹ́kọ̀ tó torí mi sáré kan ẹ̀yin ìka àgbàyàwèrè òṣì yìí ẹ wá bẹ̀ mí sọ nonsense are you okay at all. ṣe ò gbálà ìlú no no no seriously ẹni tó bá rí tẹ̀ ń pariwo ń ṣe wọn ò ní mọ nǹkan tí oore rabiti rabiti tí mo ṣe fún yín ṣé àwọn pẹ́ṣẹ́ ń bọ̀ yẹn kẹ́ máa kúnlẹ̀ kẹ́ kó ẹ máa gbélù ẹ máa pa àwọn band ẹ máa máa dúpẹ́ lọ́wọ́ mi ni orí ò tiẹ̀ pé fún gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn. sorry do you do you realize who you're talking to. Ah, ẹjọ́ ta ni o. or did the senior advocate of Nigeria lè ń bá sọ̀rọ̀ báyẹn èmi barrister lẹ́kọ̀ọ́ lè ń bá sọ̀rọ̀ báyẹn ẹ ẹ ẹ ẹ ní respect ẹ máa rí o ẹ máa wo o tó bá yá wọn aláwọn èèyàn kì í help àwọn èèyàn no did you realize àbí ṣe mo graffiti ẹ̀ṣẹ̀ tọkọ yín ṣe ṣá ṣe mo nǹkan tó charge ọkọ yín fún ṣá manslaughter tí ó bá kí n ṣe pé ẹsẹ̀ tí mo lò tí o bá kí pé mo mọṣẹ́ mi ń ṣẹ́ and in the history of my career mi ò lose case kankan rí ṣe rò pé kò ń ṣe pé um, ó máa lọ hang ọkọ yín àbọ̀ máa fún ní ẹ̀wọ̀n gbére tó máa kú sẹ́wọ̀n bí tó wà yẹn wọ́n wá fún ní twenty years péré ká tó lajú ká tó win sí twenty years máa pé. twenty years yes lẹ́nu yín eh. kò lè ti fún yín are you mad on something. security ìwọ fẹ́ pé oh ó fẹ́ pé security. you slap me. oh má tuntun slap. Mr. Lekan mo bá tuntun slap ìwọ àgbàyàgbà òsì yìí. èmi sàn. ọ sàn sàn yóò kọ sàn yóò kọ kẹ wọ́n kọ́tà fi ojú ẹ rí. sàn ẹ àgbà kọ́tà fi ojú ẹ rí. sàn ẹ àgbà sàn ẹrọ ẹrọ kan dùn mí báyìí èmi kọ́ Mr. Lekan. ẹ ṣe ni. don't worry madam i promise you ṣe bí twenty years lọ́fọ̀kọ́ yín èmi fún mi máa sọ di fifty years kan lọ́wọ́ tẹ́ ẹ bá ṣọ́ra in fact màá mi ṣọ̀kó kú síbẹ̀ tó bá release ẹ̀ tó ṣe mistake release ẹ̀ èmi fúnra mi máa pa fúnra mi ni máa pa ọkọ yìí ẹ máa pa ọkọ tẹ̀mí yes ẹ máa pa ọkọ mi yes ah, ẹ gbà mí ẹ. Nossa, ela agora ẹ̀pẹ̀lẹ́ ẹ kú tọ́jú wa ṣé ìyá yìí ti lọ gbà. wọ́n ti lògùn wọ́n dẹ̀ ti jẹun náà. ó ah, dàbẹ̀ ẹ máa sùn. ọ̀sà ẹ jẹ́ kó máa tètè jẹun kó dẹ̀ máa lògùn wọn lásìkò pé bp wọn báyìí ò ti ráì. ìyá wọlé ṣùgbọ́n nǹkan tí nọ́ọ̀sì ń sọ sí hmm. wọn ní bp ẹ ti ráì kó máa fún rẹ nísinmi kí ló ń gbé sáyà ẹ ṣó fẹ́ ṣeré ẹ léṣe ni ẹ ìkan ló wà nílẹ̀ tá a ṣe rán ìwọ náà fẹ́ dà mí ìsinmi lọ́rùn ó dẹ̀ fúnra ẹ nísìnyí ọlọ́run máa bá wa yanjú ẹ̀. ẹ nà ó kò dẹ̀ máa rest. báwo ni mo ṣe fẹ́ jẹun. ṣe ń gbọ́. nígbà tí ikùn mi tó wà láti mọ̀lẹ́ bíbí mi láì àwọn ọlọ́pàá ní kẹ́ máa lò bẹ́ẹ̀ kó fi bíbí mi lẹ̀ kó má bàa láì táwọn máa fi ilẹ̀ ìyàbọ̀dé ṣá máa fọ́ wọn lámà lọ́wọ́ ni kán lè ju bíbí ẹlẹ̀ ìwọ fúnra rẹ ni kò fúnra ẹ ní ìsinmi ẹ yé dààmú ara ẹ náà èyí oúnjẹ ò jẹ o kàn ń gbé nǹkan tí ò tó kàn ò ń gbé sọ́kàn what's your problem now má dá mi lẹ̀ náà àdúrà àtàwẹ̀ òun la máa gbà sọ́lọ́hún kò dẹ̀ sí nǹkan tó ṣòro fọ́lọ́hún láti ṣe ṣe sùúrù náà. ó yá ṣó ti jẹun ó yá wa lọ sùn. ó kì í má jẹ. ó dára ẹ tẹ̀ kí àwọn. ẹ ní kò ní lábẹ́rẹ́. Ah. <laughs> ẹ ah, ẹ wá fún mi lábẹ́rẹ́ yìí ìyàbọ̀ sí. ọlọ́run ló wà lójú ẹ̀. ṣé sùúrù o ti gbé kinní ìsọ̀kan jù lóná níbo ni ìgbàgbọ́ ẹ̀ wà ọlọ́run ló ń ṣe ohun gbogbo kò sí nǹkan tó kọjá agbára ọlọ́run tó ń torí ọlọ́run jọ ọjà bó ṣe ń ṣe yìí inú tèmi kò dùn ó ṣáàdì ibi iṣẹ́ sáré sọ̀tún tí mo sáré sósì nítorí wàhálà iná nà please tó bá ń ṣe báyìí wọ́n fún mi nírẹ̀rẹ̀ sí ọkàn mi bí ìgbà tó ń dá mi padà sẹ́yìn nítorí pé mo nígbàgbọ́ pé ọmọ mi máa jáde nìyẹn ẹwọ ọmọdé tó ń gé ginigbó ọmọdé tó ń gé ginigbó ẹwọ ọmọdé tó ń gé ginigbó agbára mọ ìyàwó sí ọmọdé tó ń gé ginigbó ọmọdé tó ń gé ginigbó ẹwọ ọmọdé tó ń gé ginigbó agbára mọ ìyàwó sí. báwo lè yọ ayé fi ò báyìí. sam alẹ́ yìí bá àtẹ̀rù yìí ṣe wọ́n náà. èmi náà látẹ̀ lè sùn mọ́ ọdún bí ara kan gbọ́ gbúrúgbùrú gbúrúgbùrú kí ló dé. oyún ni ọlọ́yún ni. Ah, ah, oyún ah, ta ló wá lóyún fún báyìí. irú question òṣèlú ló ń béèrè lọ́wọ́ ṣé máa ń béèrè lọ́wọ́ adélébọ̀bí tó ti gbóyún wà ni. ó mọ̀ mọ̀ ó fẹ́ fi oyún ó fẹ́ fi jẹ mí ni. ẹni sùúrù ẹ ní láti sunkún ọlọ́run bá wa yanjú gbogbo yìí. mo understand ẹ ṣàfarabalẹ̀ ọlọ́run á yanjú ẹ̀. bá mi tẹ̀lé o bá mi tẹ̀lé o. ó dáa kó ní ta ẹ jíde kẹ tẹ̀lé kan yín jọ. orí o. aṣòkun ayé ṣú gbèrànwọ́ dìde àbíyamọ òde ọ̀run wá gbè mí níjà gbàtòkun ayé ṣú gbéranwọ́ dìde àbíyamọ òde ọ̀run wá gbè mí níjà o bá mi níran sẹ́wọ̀n. Ah, ṣé nípa kéèsì ẹ ah, èmi actually rò pé bóyá ìtì ẹ ṣe mọ ni ìgbà tí mi ti gbọ́ fún mi èyí ẹ. Yeah. Oh, okay tó bá jẹ́ tìyẹn ni worry coming from you the last I can do is three point five. chief sanolali lẹ́kọ̀ọ́ lẹ́ ń bá sọ̀rọ̀ sá toró jẹ́ yìí gan-an ni tí bá máa nothing less than seven million sá bẹ́ẹ̀ ni sá <laughs> eh, sá kò ní wọ́ọ̀kì three million sá mi ò lè gba three point four fifty sá eh, three point five last sá yes sir yes sir ẹ má bínú sir náà náà náà tí o bá ti wọ̀ kó má wọrí you have a lot of chambers around all the love you eh, <laughs> all right sir bisu ala ma send ma forward at am number to say all right sir ṣe gan all right sir. sir mo ní kí n lóyún sir ó máa ọjọ́ sí tó wà pariwo ẹni ẹ̀ máa Ah, okay o ti bá mi ṣiṣẹ́ o ti pẹ́ lọ́wọ́ mi jẹ́ o ò ti mọ̀ mí think you can just talk to me wọ́n ló máa sentiments àti ẹ̀sìn mi pè fún mi ṣé okay be careful yeah let's go home eh, ẹ lọ sí lounge mo máa lọ sílé. lẹ́yìn ìgbà tí ọkọ mi lọ sẹ́wọ̀n tán gbogbo nǹkan ta ní òun ló gbà lọ́wọ́ wa mọ́tò ilé fẹ̀kọ̀tẹ́lẹ̀ náà àwa kọ́ gbogbo ẹ̀ official property ni iṣẹ́ tọkọ mi ti ń ṣiṣẹ́ ibẹ̀ ló ti fún ní mọ́tò pẹ̀lú lítà ń gbé ìgbà tí ìṣẹ̀lẹ̀ ilé máa ṣẹlẹ̀ lọ wá lọ ní kábọ́tà èmi àtọkọ mi dẹ̀rẹ̀ mo sọ fún ká kọ́lé tiwa. Mm -hmm mo gbóyà wọn sàn mo fẹ́ kọ́lé ńlá mo fẹ́ kọ́lé ńlá mo dẹ̀ gbà sílẹ̀ nu lílọ́hùn àríkọ́ gbogbo owó tèmi àtọkọ mi ní tó wà lákàntì wa. ẹ má sunkún mọ́ òun ni mo lọ sórí kẹ́sì. ṣé nígbà tí gbogbo ẹ tán olólùwọ̀n fi ẹ̀yìn ló fi ṣe gàrí tíra wa tẹgbà mi sílé tọwọ́ tẹsí. ẹ má sunkún mọ́ ẹ ní sùúrù. wọ́n máa ní àròkàn àròkàn ló máa ń fa ikú àsundà ẹ ní sùúrù ọlọ́run ṣe ètò dáa èyí rò bóyá ó ti tó ní ẹ̀mọ́bi tó lọ́ọ́ tún fẹ́ bẹ̀rẹ̀ ó máa jáde láyọ̀ àtàlàáfíà ẹ má sunkún mọ́ ẹ ní gbogbo ilé tẹ́ ẹ ṣe pẹ̀lú kọ́ndíṣọ̀n tẹ wà kò ní mm. dúpẹ́ ni. ẹ ní láti ro gbogbo yẹn tèmi àtàbúrò mi ò bá gbà yín sílé ọlọ́run agbélómi dìde láti ṣe é. ẹ ní sùúrù pẹ̀lẹ́ ẹ má sunkún mọ́ ẹ má sunkún mọ́. lọ́wọ́ bá tó bá kò tiẹ̀ lè ṣe kó kọ́ mi bọ̀ tán láyọ̀ àtàláfíà tó dẹ̀ sọ mí láyọ̀ àtàláfíà. ẹ ní láti máa rò ó ẹ fọkàn balẹ̀ lágbọrọ Ọlọ́run ibi tọkọ yín wà Ọlọ́run á mú ọ jáde kúrò ń bẹ láyọ̀ àtàláfíà èyí tẹdẹ fún inú ṣo oyún náà lè máa fẹ̀yìn gbọ́mọ. ẹ ní ìdẹ̀nà Ọlọ́run àṣẹ yìí tó dáa ṣé ẹ ní gbàgbọ́ sọ́dọ̀ Ọlọ́run ni. kí ló ń ṣe yín. yé ẹ ní sùúrù kí ló ń ṣe yín. kí ló ń ṣe yín. ṣé o ti tó àsìkò mọ́. yé Túnjí Túnjí kí ló jẹ́ bá mi gbé wọn kí ló ṣe yí ẹ sọ̀rọ̀ ṣó ti dásìkò ni ó yẹ dìde ó yẹ dìde bá mi gbé wọn bá mi gbé wọn díẹ̀ díẹ̀ díẹ̀ o fẹ́ o fẹ́ ṣe wọ́n lè ṣe díẹ̀ díẹ̀ ah! ẹ báyìí díẹ̀ díẹ̀ ní sùúrù ẹ ah, pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ náà ṣe bí ọkùnrin náà ẹ pẹ̀lẹ́ máa gba ojú ẹ fún ẹ tún wá rí ẹ pẹ̀lẹ́ ẹ gbé bọ́dí náà. Ah, bá mi. ṣé bẹ́ẹ̀ pọ̀ wọn ni. Adùnọ̀lá àbí ọkọ rẹ̀ ni. Adùnọ̀lá ibo ló wà látọjọ́ yìí ojú tó rí ẹ gbó ó tún where have you been? Wow ẹ ṣèbí ọ̀rẹ́ mi Mojí ni mo sọ fún pé mo ní ìdí alágbàfọ̀ tó lè bá mi máa fọ àwọn aṣọ tó wà bẹ́ẹ̀ pẹ́ẹ́lí the time tó fi máa gbé washing machine yẹn dé òun ló introduce ẹ̀ sí mi kí n tiẹ̀ wá mọ̀ pé ẹni mímọ̀ ẹ̀ ni. Ah, Adùnọlá Adùnọlá òun ṣe ẹni mímọ̀ mi lásán o Adùnọlá sún mú mi bí iṣan ọrùn ni lóun ṣòro ti ọ̀rẹ́ mi kan tí mo máa ń kọ́ lórin fún ẹ̀ bọ̀dé yẹ́ẹ̀ tí mo ní àjọlọ yunifásitì papọ̀ mo sọ fún ẹ pé at a point in time pé certificate ẹ were missing. olóòtí ah, recently gan mo sọ fún ẹ pé ó ní one small issue kan tó fi wà ní. ìyàwó èrè oh. Adúnlá. ìpele náà. Ah, lónà jẹ́ tiẹ̀ bèrè náà torí mo rántí dáadáa ọmọ ẹ ń kọ́. àwọn ọmọ mi wà. Ah, àwọn ọmọ ẹ wà ṣé o tún ti bímọ mí inú oyún ni mo wà kí ọkọ mi tó lọ síbi tó lọ hmm. mo dẹ̀ bí wọ́n ti pé méjì báyìí. This must have been very difficult for you. Lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run ọba tí mò ń sìn, ìwọ ló máa jèrè àwọn ọmọ ẹ̀ òun ní ṣe lásán òun ní tí ààyè lásán. ẹ dúró náà má bínú pé béèrè mi pọ̀ má bínú tó bá wá ṣiṣẹ́ tán to Shamwo Jobsy because let me remind you of something. Oh, deserve irú iṣẹ́ tó ń ṣe yìí. Bẹ̀bí Ọlọ́run ṣe ń kọ kádàrá olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni wàá dẹ̀ yí ilé ìwáyé dá tí o bá wá parí iṣẹ́ ibo lò ń gbé àti wípé tí mo bá tiẹ̀ fẹ́ nawọ́ sí ẹ ibo ni mo lè wá ẹ sí. tí bá ti ṣiṣẹ́ tán bí ibi tílẹ̀ bá ṣúbá èmi àtàwọn ọmọ ibẹ̀ la máa fi ń ṣèbùgbé. Ha ibẹ̀ la máa ń pè ní ilé wa. àdùnrà. ti ṣe ẹ̀sẹ̀. sí ọ̀rọ̀ tó ń sọ báyìí mi dáadáa òun tí wàá ti sọ fún mi sí pé o níbi tó ń gbé. kò ń ṣe wípé a níbi tá à ń gbé ó níbi tèmi àtàwọn ọmọ máa ń sùn sí tẹ́lẹ̀ àmọ́ ọ̀rọ̀ kan ló ṣe bí ọ̀rọ̀ láàrin mi àti àbúrò rẹ̀ tó di pé ó fẹ́ dàbí ẹni pé ó fẹ́ máa ṣe mí láṣọ owó mo ti ní láti kó kúrò bẹ́ẹ̀ kó tó di pé tí o bá rẹ̀ mí kó má lọ bá àwọn ọmọ mi. ẹ má kì í mọ. Adúnlá ó níbi tó ń gbé báyìí. ibi tá a bá rí la máa ń sùn sí. Ah. darling. Ah can you listen to her She won't gbọ́ nǹkan tó ń sọ rẹ̀ dúró jẹ́ ń béèrè question kan má bínú má bínú o ṣó ṣe ń gbọ́ látọ̀dọ̀ bọ̀dé ṣá. wọ́n yọjú sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣé má Ah, no, no. This has to stop. Ah, yeah. And this has to stop right now. Ah. Because ṣòrí bọ̀dé ò kì í ṣerú èèyàn báyìí sí mi rárá mi ò dẹ̀ lè rí ẹ nírú situation tó wà yìí kémi náà má lè ṣe nǹkan wo bí má sunkún má sunkún adúlá mi ìfẹ́ kó sunkún ah no <laughs> no no ẹ̀mí ìfẹ́ kó sunkún rárá ó mọ̀dé mi ní púpọ̀ o ọlọ́run rí mi ó rí mi tán pé mi ní púpọ̀ àmọ́ wọn bá ti mo ní máa ṣe nǹkan tọ́lọ́run rán mi kí n ṣe fún wa sí ó ti yẹ kò ń ṣe nítorí ìbọ̀dé nítorí pé mi ì mọ ibi táàbúrò tèmi náà léde lọ́jọ́ iwájú jọ fún mi ní few minutes stọ̀ wá ẹ̀ mo bá ní bomi tó lè dé sí stọ̀ wá ẹ̀ mi ì mọ bóyá o tiẹ̀ lè gbà kó máa dúró síbẹ̀ ah baby mi mo bóyá o máa lè sùn bẹ́ẹ̀ o. ẹnbọ tá a bá pàkẹ́ tá a bá arrange ẹ ó ṣì lè ó ṣì dájú kó lọ sí bomi lọkọ lọ baby ó depend lórí àwọn mi mo bóyá o máa lè fẹ́ sùn lóbẹ̀ yẹn ni o. Adọ́lá ó ṣòro níbi táwa náà wà kò ṣe kó tóbi bọ́sítọ̀ wa mi ò kéré ní nǹkan tó lọ́hùn ṣe èmi ìmọ̀ at least màá ṣì máa fi ojú mi màá máa fi rí ẹ màá lè máa mọ́nítọ̀ ọwọ́ màá lè máa mọ́nítọ̀ àwọn ọmọ ẹ tó bá lè manage store wa kó tiẹ̀ máa gbé bẹ́ẹ̀ níwájú ọlọ́run àtẹ̀yìn mú mọ̀ pé kò ń ṣe nǹkan tó pọ̀ bẹ̀jọ inú mi á dùn tó bá lè bá mi manage ẹ inú ilé ìlú wa. ìgbà táwọn ọmọ ẹ á a máa wà ní pípẹ́. no no no no. ṣe kọ́ ẹ̀wọ̀ ẹjọ́ òkú. ìgbà táwọn ọmọ ti lè rí ibi táwọn máa sùn sí. ẹjọ́ òkú ẹjọ́ òkú ẹ má tì í ẹjọ́ òkú ẹjọ́ òkú ẹjọ́ òkú. àdọ́lá àdọ́lá ìwọ ni rí she has really suffered. ẹ pẹ̀lẹ́ bébì ẹ kì í kí lẹ fẹ́ jẹ kí lè máa jẹ. gbàtòkun ayé ṣú gbèrò wọn. ẹ máa jẹun ẹ ṣáà ẹni sùn ẹni sùn ẹni sùn ẹ jẹ bébì jẹ ṣáà láti gẹẹtì kọkọ tó máa jẹ ẹni sùn ẹni sùn. òde ọ̀run wá gbè mí níjà o máa wò mí níranṣẹ́ o. gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí kò yé mi, kò yé mi rárá bá mi sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ gangan. ọmọ kejì tí mo bí ẹ yọlọ bọdé kọ́ ni mo bí fún ẹ. bọdé kọ́ ló bí ọmọ kejì fún ẹ. ẹ dọ̀nà ta ló wá bí ọmọ kejì fún ọ. nígbà tí Bọ́dé lọ síbi tó lọ. ok. mo bá bẹ̀rẹ̀ sí ní sáré kiri kó lè kúrò lẹ́wọ̀n kọ́kọ́ mi má bàa lè bù sẹ́wọ̀n. mo gba lọ́yà. Adùnlá sọ̀rọ̀ sọ̀rọ̀. ìgbà tí mo gba lọ́ọ̀yà mo sanwó fún ó dẹ̀ ní òun máa bá mi ṣe ọkọ mi máa jáde inú mi dùn àfi bó ṣe yówó padà ó nílà àfi ti bá mẹ́yìn wá kóun bá mi lájọṣepọ̀ ọkùnrin tó lè jáde lẹ́wọ́. mi ò dẹ̀ fẹ́ kí Bọ̀dé kú sẹ́wọ́. mo ṣe ṣe nǹkan tí mo ṣe. tó ló sọ fún mi pé ẹjọ́ ikú ló máa dá fún. mo ṣe nǹkan tí mo lè ṣe. Bọ̀dé má kú ni. Lẹ́yìn ìgbà tí mo ṣetán, Bọ̀dé padà lọ sẹ́wọ̀n. Alhamdulillah. Mo pẹ́ mo lóyún. Mo try gbogbo nǹkan láti yọ kúrò kí ni ká ti gbọ́ ọkọ wà lẹ́wọ̀n ìyàwó lóyún báwo ló ṣe ṣẹlẹ̀. mo sọ wípé mi ò gbọdọ̀ ṣe é. Adúláàbí. Ah, Èmi ò ní parọ́ fún ẹ. Níwájú Ọlọ́run ọba tí wọn ò gbọdọ̀ pè jẹ́rìí rọ. Adúlá ó jẹ̀bi o. Ó jẹ̀bi sọ́kọ ẹ ó jẹ̀bi sí ọlọ́run ọba tó dá wa sáyé as a married woman àwọn nǹkan kan wà tí wọn ò gbúdọ̀ bá lọ́wọ́ obìnrin ká má ti sobìnrin nìkan wọn ò gbúdọ̀ bá lọ́wọ́ ọkùnrin náà ní ìtì tó bá ti ṣègbéyàwó ìyẹn ló ń pè lágbèrè kò sí bá gbèrè náà ṣe lè tóbi tó àbí tó kéré tó ẹ̀ṣẹ̀ ní lọ́dọ̀ ọlọ́run ọba mo understand the point tó ti ń bọ̀ o I know where you are driving at but pé o ṣàgbèrè o ṣàgbèrè lọ́dọ̀ ọkọ ẹ a ẹ̀ṣẹ̀ ńlá ni bẹ́ẹ̀ mi ní jọ̀jẹ́ ó mọ̀ dí àwọn olóyìnbó máa ń sọ pé let he who is without sin be the first to cast the stone tèmi náà wà lọ́dọ̀ ọlọ́run ọba yes ẹ̀bọ̀ nǹkan tí mo kò fẹ́ béèrè ni pé nígbà tó mọ̀ pé o lóyún fún lọ́ọ̀yà yìí kí ló dé tó o ṣe pé. Oh. gbogbo kò pẹ́. mo lọ sọ́dọ̀ ẹ̀. kí ló wá sọ. ṣé ló lè dáná. àmọ́ èmi náà jẹ̀bi o. nígbà tó jẹ́ pé mo ti sanwó mo ti ṣe ohun kan tó fẹ́ tí ọkọ mi dẹ̀ ṣì wà lẹ́wọ́ èmi náà máa gbéra mo lọ sọ́dọ̀ ẹ̀ mo mo faṣọ yẹn mo lọ́rùn èmi ló ṣe èmi náà tara jẹ ara ló ta mí kó ṣe pé mo mọ̀ mọ̀ ṣe. àfọlá kò sí àǹtí máa bá ìwé fún yẹn to understand. You have gone through a lot. My dear. My ni? Kí ló ṣẹlẹ̀ nílà? Ẹ káàbọ̀. Ah. Báwo ni ibi tó lọ? Fine sórí Adùnọlá òun ló ń bá mi sọ àwọn ọ̀rọ̀ kan àwọn ọ̀rọ̀ tó wà tó jìn tó jẹ́ pé tíwọ náà bá gbọ́ á wà dára ọmọlúwàbí máa dì á gbogbo experience tó ní pátápátá nígbà tí kò tí ì wa òun ló ń ṣàlàyé fún mi ó dẹ̀ tọ́jú sóò mi kan. ọ̀gá go straight lọ síbi tó ń lọ you don't need to start beating around the bush. How? mi ò beat around the bush nǹkan tí mò ń try àti sọ fún ẹ pé gbogbo experience tádùn ọ̀la ní tó fi bímọ kejì òun ló ń ṣàlàyé fún mi ó pọ̀ gan-an o àmọ́ ah, èdè ó pọ̀ gan-an tó bá gbọ́ nǹkan tọ́mọ yìí ti go through wàá bì tiẹ̀ jù báyìí lọ. nǹkan tó go through àbí nǹkan tẹ́yìn méjèèjì go through. kí ló mean lọ́rọ̀ wo ló ń sọ yẹn. òun má dá lóhùn ṣòro òun bó ṣe wà yẹn. mo dẹ̀ ń sọ̀rọ̀ látàrọ̀ dẹ̀ fi mí gúngi òun fi mí wípé òun ẹ̀gbọ́n nǹkan tí mò sọ látàárọ̀ ẹ ṣọ́ọ̀lì dá mi lóhùn ni. kí ló ń ṣe ẹ náà kí ló dé tó ṣe ń ṣe báyìí. kí ló ṣe mí báwo kí ló ṣe mí báwo pé gbogbo bó ṣe ń tọ́jú lédi yẹn tó ń gẹ̀ tó ń gbé òun àtàwọn ọmọ ẹ̀ kí ló dé ó lè fẹ́ lójú òun fẹ́ nínú bí kò ju ẹwà ẹ lọ ni ó tiẹ̀ wá láyè tèmi mọ́nu lé ìmọ̀ rárá kí ló dé. arábìnrin ò fara ìbalẹ̀ farabalẹ̀ náà kí ló fẹ́ kí n tún ṣe fún ẹ tí mi ì ṣe fún ẹ ló sọ fún mi kí ló tún fẹ́ tí ọkùnrin máa ṣe fóbìnrin nínú ilé gẹ́gẹ́ bí ọkọ sáya tí mi ì ṣe fún ẹ tó fi fẹ́ fún rẹ ẹlẹ́jẹ̀ rí. gbẹgbẹgbẹgbẹgbẹgbẹ ló ṣe ọ kémi gbẹnu sọ ọ ọlọsí wo ló bá mi sọ iná ọlọsí wo ló bá mi sọ ṣé kò ṣe pé ìwọ kú gbọ́ ló làwọn ọmọ ìṣá. Ah! Ah! Ah! arábìnrin ìbẹ̀rù ọlọ́run. Ah. bẹ̀rù ọlọ́run tó o bá bẹ̀rù èèyàn bẹ̀rù ọlọ́run ó dẹ̀ mọ bọ́mọ yìí ṣe jẹ́ sí mi. báwo ló yẹ jẹ́ sí i. ó dẹ̀ mọ bó ṣe jẹ́ pé ìyàwó ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi iná dẹ̀ ló láwọn méjì tó ní. nígbà tó jẹ́ ìyàwó ọ̀rẹ́ kọ ẹ́ ló wá sọ. nígbà tó jẹ́ ìyàwó ọ̀rẹ́ ẹ̀kọ́ ìyẹn ló fi jẹ́ pé kò gbàgbé mi ò tẹ̀sí pé mo wà nílé wàá máa gbé gẹ́gẹ́gẹ́. Ah! kí ló ń tẹ́jú kí ló ń sọ. ìwọ wà kò ní yìí. Ah! Ah, ọyà pàgà sí yàrá ọyà má fúnra lẹ́jẹ̀ yìí lórí nǹkan tí ó sì bẹ̀ má fúnra lápá tó bá bàṣọ ìyá three five yìí rà wá dẹ̀ sanwó ẹ̀ ó dà kórìí ẹ̀ òfin. No, that's not possible. Ah. Ọkọ mi pààyàn. Lọ́kọ mi tó O ó pé onísùúrù èèyàn ni. Ọkọ mi tó jẹ́ pé kò lè pẹ́ ṣíṣe gan-an ọkọ mi ló wá dèrò ẹ̀wọ̀n tó tì mọ́lé. mo mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ yìí I mean I know how painful it is but ìgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ ó náwọn ìgbésẹ̀ kan tó yẹ kí wọn náà ti gbé ṣé ìwọ ò gbé ni like getting a lawyer. I mean tó bá yẹ tó bá yẹ pé adájọ́ ti interfere nínú ọ̀rọ̀ yìí kó ẹni tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ kò ní máa jìyà. mo kọ́kọ́ pé gbèsè. so. mo gba lọ́yà. so. àmọ́ lọ́yà tí mo gba káṣá mi ló kúrò bẹ́ẹ̀ kò ń ṣòwò ní rárá lọ́yà òṣìṣẹ́ mi kí ló ṣẹlẹ̀ talk to me. ó jẹ́ sọ̀rọ̀ débẹ̀ mi tó bá tún sọ̀rọ̀ débẹ̀ báyìí wọ́n tún bá kó mi dé lójú mi ni. àdùn ṣùgbọ́n ìgbà tí mo rí ẹ mo nínú it can't be kò lè jẹ́ pé adùn ńlá lélẹ̀ ah, adùn ńlá tí mo mọ̀ àwa gan la máa ń sọ fún ẹ pé kò tone dressing ẹ down like what is wrong until ìgbà tí mo tó confam pé wọ ni. èmi kúkú yẹ o gbogbo dress up tí mo máa ń ṣe gbogbo do well tí mo ń ṣe adùn tó mọ nígbà yẹn tó máa ń múra tó máa ń dán síbẹ̀ tó ń jẹ́ kí n dán ẹni tó ń jẹ́ kí n múra ṣe bóun ló ti gbé lọ sẹ́wọ̀n yẹn ṣe bóun ló ti dèrò ẹ̀wọ̀n ọjọ́ sọ fún mi bóun ni mo ṣe fẹ́ dán báwo mi fẹ́ múra kí kí wọ́n sọ fún mi. You know I am very very emotional tó bá kí èmi náà máa kí kò lè yé ẹ. I understand ó yé mi gan-an olóhùn má jẹ́ ká rí àpadà sí burúkú olówó. Oh tálíkà ń gbàdúrà kóhun ga ni bọ ẹni tó ti ní ọlá rí kò dá kó fọlá pìtàn ọlọ́run ò ní jẹ́ ká fọlá pìtàn so i understand very very well abi please má kí n mọ. Mbo um, ni ilé ọ̀dọ̀ ẹ̀, I think I need to come over. Ilé yóò ṣe ọ̀rọ̀ ọ́fíìsì. Jẹ́ wá bẹ́ẹ̀ nílé so that we can talk. Ilé. Yes. Ah. Ibi tó ti rí mi, ẹ jẹ́ wípé ibẹ̀ nílẹ̀ ṣúgbẹ́ ìwé àtàwọn ọmọ ibi tá fi máa ṣe lé nìyẹn. no tell me má fún mi ní ṣọ́kà yẹn hmm. adúlá place. kò sílẹ̀ kò sí ìjọba ọ̀hún sùn ibi tábàárẹ̀ là ń sùn sí ibi tílẹ̀ bá ṣùgbọ́n wa ibẹ̀ la fi ṣe ibùgbé. all right don't make me cry it's fine okay. Um, Okay, let me round up. Okay, I think. Check it round up. I'll do something. Okay. Um. Um. gbọ́dọ̀ pè mí kí sọ fún mi pé mo bí ti mi ò ráyè mm. bí mi ò tiẹ̀ ráyè gan-an I'll um, find the time to come and see you thank you so much ọlọ́run a máa bá mi pọ́n iná lé aṣọ yín yóò dẹ̀ ní fàyà ah, ẹ sọ pé ẹ fẹ́ nǹkankan bóyá bíi omi or something. Um, honestly i'm good. Ah, okay straight to business kí lẹ lè fẹ́. all right that's fine. Um, ọ̀rẹ́ mi yìí ni ọkọ ẹ̀ ní issue and um, wọ́n ti try gan wọ́n ti sa gbogbo ipá wọn in fact ọ̀rọ̀ yẹn ti dọ́dọ̀ àwọn agbófinró àbí so ìgbà tí mo rí bí gbogbo wàhálà yẹn ṣe ń lọ mo wá sọ fún pé kó má stress jìnnà pé mo ní lọ́ọ̀yà tó dángájíá tó múnádóko tó jẹ́ pé tẹ bá step in i'm very sure that everything will you know. change yeah. Um, first off thank you very much for the recommendation ẹ ṣe pé ẹ find be worthy pé mo oh, lè stand for yín um, madam ṣe lè sọ fún mi in details bí kéèsì yín ṣe rí. Um, nǹkan tó ṣẹlẹ̀ ni wípé wọ́n sọ wípé ọkọ mi pé ó fi mọ́tò pa èèyàn ẹni tó dẹ̀ fi mọ́tò pa yìí wọ́n ní ọmọ kan ṣoṣo tí retired chief justice bí ni ọ̀rọ̀ náà adé ti ṣe gbogbo nǹkan ti gba lọ́yà. take it easy, madam, because at this junction, we need to get our facts right before we begin to appeal. But mo fẹ́ find out, ṣé wọ́n kọ̀ ṣì fi wọ́n sẹ́yìn cell ni or he's been sentenced to prison? Oh. Oh. <sighs> ṣé kò ṣe pé ẹ̀pà ò burú mọ́. rárá um, nǹkan tó ṣẹlẹ̀ ni pé a máa reopen case yẹn a máa appeal ni <sighs> and um, I'll do this job. Oh, thank you. Because mi ò lè deny pé mi tí gbọ́ nípa story I mean <laughs> it's news ní àárín wa èmi àtàwọn colleagues mi mo gbọ́ tán ní ọmọ retired chief justice kan pé wọ́n pa ọmọ ẹ̀ pé mọ́tò gba and you know the case of murder is different from manslaughter in this case we are facing manslaughter case yes so madam I'll take your case but on one condition the law condition wo nìyẹn ṣé tọrọ owó ẹ mọ̀ pé tó bá jẹ́ wípé owó ni ipa ọlọ́run gbé máa gbé everything i'm ready. mata ah ah èmi àti yín ò ṣàjòjì síra wa now and we already have legal business more than this. Eh, so kò lè jówó issue to Wale is the truth I need I want nothing but the truth. Oh my help me àti lè build case me. Um, ma ó tọ́ bẹ́ẹ̀ ni mo ti ṣàlàyé fún yín ṣé mi she wine ọkọ mi ò kí n ṣe reckless person kò ń mọtí kò ń fa sìgá ọkọ mi ò ń ṣèyàn kéèyàn ó dẹ̀ jẹ́ kó fi yé mi pé òun ò fi mọ́tò yẹn gbà rárá pé ṣe ń wa mọ́tò lọ òun tẹ bírèkì mọ́mọ yẹn kò wá síwájú òun ni ó dẹ̀ ṣubú. you don't have to break down it's fine. Um, ma'am nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé if she doesn't mind, ma book um, an appointment with her. We need oh, to see sure. at my chambers. I'm might just sorrow and um, we'll pick it up from there. Yeah, it's fine. It's fine. Yeah, but I'll take care of the financial whatever. No, we can discuss. Yeah. Thank you very much. Okay, so I'll tell you. gbérànwọ́ dìde òde ọ̀run wá gbè mí níjà máa wò mí níran ṣẹ́ àtòkùn ayé ṣú gbẹ́ràn wà nílé àti yọmọ òde ah, I won't say the journey has been difficult, but honestly, Casey Yile deal. Casey Yile. Only in the sense that um, our family and our chief justice, they're trying to cover the truth. Wọ́n kàn fẹ́ fi owó ọlá gbá rainbow journey. Uh, um, from all the investigations that we have done, it is glaring and of the fact wípé ọkọ rẹ yẹn kọ́ ló pa kẹrin yẹn. Honestly, I cannot come here and lie to you and uh, mo mọ̀ pé wọ́n máa ń lawyers be share wa nígbà míì ó máa ń rán but I stand for justice. Okay. I stand for the truth. Girl yẹn, she's a drug addict. she's a user so already ó ti ní àwọn um, underlying ailments kan yes shock ló pa ọmọ yìí okay i needed to see the cctv cameras of the angles around the accident and um, honestly I'm not above fún wa ní why. i don't know they are trying to cover up. But I pulled some strings and um, eventually one grant my name around here. So thank you, Jesus. I went to see the playback and I was shocked. Mọ́tò yẹn ò tiẹ̀ Shock ló Shock ló So what I think happened níbẹ̀ yẹn ni pé wọ́n fi owó ọlá lọ fi hmm. So ẹ bá mi sọ Couple fat dragon. Because even as we speak, I cannot lie to you. I have strange calls threatening me to drop the case, threatening me not to poke my nose in what doesn't concern me. A lot of threats are coming my way, but trust me, like I said, um, at your ni so they want me to drop the case. But I will not. I'm going to say this to the end. irú ìlú wo la wà nínú èyí wáì táwọn èèyàn máa ń lòdì sótítọ́ kí ló dé tó fẹ́ ká láìṣẹ̀ kó jìyà nǹkan tí kò mọ̀dí tí nǹkan tí kò ń ṣe òun ló ṣe wáì èmi ń pè é àwọn fúnra wọn mọ̀ pé ọkọ ọ̀rẹ́ mi kọ́ ló pa ọmọ yẹn oh, they just want to punish him. you um, have to pin it on somebody. ṣé rí bẹ́ẹ̀ ṣe kọ́kọ́ ń sọ̀rọ̀ yìí ń mi tiẹ̀ ń dùn pé a ti rí àwọn um, evidences ta lè lò but ìgbà tó wá débi pé ẹ̀ ń receive àwọn strange calls àyà mi já o um, ṣé ẹ fi òpè bóyá ká gba àwọn security personnel kọ́ máa tẹ̀lé yín. no madam ẹ náà jẹ́ ká ṣe bẹ́ẹ̀ o if we do that we are giving them another avenue to come after us i mean we are not scared of them are we we are not. Are you sure you're oh, safe? I am safe. Kò sí nǹkan kan tó lè fi Trust me, I'm safe. Our next sitting is um, on the twenty fourth of this month. Okay. So ẹ bá mi sọ fún wọn pé mo ní kí wọ́n máa gbàdúrà so that um, we can win this case. Kọ́ máa gbàdúrà. A máa gbàdúrà. Yes. Everything is going to be fine. Thank you. Um, mi ò mọ bí mo ṣe lè dúpẹ́ oore o ọpẹ́lọpẹ́ yín lára èmi àtọkọ mi ọkọ mi ò bá ṣì wà láhàámọ́ báyìí. kì í ṣọpẹ́lọpẹ́ mi o mm-hmm. ọpẹ́lọpẹ́ Ọlọ́run and um, Madam Feliciara for trusting me to take up the case. <laughs> never share in God's glory ọlọ́run gan sọ pé kò séèyàn tó gbọ́dọ̀ bá òun pín nínú ògo òun mm. ọlọ́run ló yẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ èmi bíi ti báwo ọlọ́run <laughs> ọlọ́run rán mi sí ni she my friend tọ́lọ́run bá dẹ̀ rán mi tí n bá sọ pé mi ò jẹ ọlọ́run lè gbé òkúta ilẹ̀ dìde mm. pé kó ṣe é lóore yẹn and Yeah. Um, thank you very much for stepping into the gate because if you had not, um, nǹkan tá à ń wí yìí kọ́ la sọ ọkọ wọn á kọ̀ máa jẹ èrè ẹ̀ṣẹ̀ tí wọn ò mọ̀ kankan nípa ẹ̀ ni. ṣé mo pa àwọn Yorùbá máa sọ pé orí yeye ní mòògùn ta iṣẹ́ ló pọ̀ tí kò bá ṣe pé Ọlọ́run lò yín fún wa bọ́ọ̀pọ̀ ẹ̀ bá ṣe jìyà ìmọ̀dí nìyẹn. <laughs> Olúwa ṣe thank God thank God. <laughs> mi ò wá mọ bí mo ṣe lè san orin yìí. ẹ fẹ́ san orin. àbí well ìyẹn ò lè jẹ́ pẹ́rìlì fẹ́ sanre um, ẹ lè tó láìní tí madam Felicia tó we just give me a case to define that um, that would be good enough <laughs> referrals tàbí nǹkan tẹ́ ń try láti sọ ń sìn ni pé tó bá fẹ́ san oore kó lọ wá ẹjọ́ wá. yes i mean bọ́ aláàfin lọ́dọ̀ tèmi náà <laughs> ọlọ́run ò ní jẹ́ káwa rọ́gbọ́n ẹjọ́ òyà. it's time to go. Oh oh yeah yeah yeah so ẹ wo ọlọ́run ò ní jẹ́ káwa rogun ẹjọ́. a ní rogun ọ̀rọ̀ a ní rogun ọ̀rọ̀ sí àwọn ọwọ́ tá a mẹsẹ̀ torí orí yeye hmm. ní wò. Hmm. Ah, we need to go yes <laughs> èmi kò ní appointment lórí ẹjọ́ <laughs> ah, àwọn ẹjọ́ ni yes because that's the only way. Yeah, <laughs> Alright, mom, take it. All right. All right. Ẹ̀wọ̀n mọ́dé yeah, immediately tomorrow call rí so i need láti sáré speed up àwọn kankan ní site in fact tí kì bá ń ṣe pé bẹ́ẹ̀ tó wó àti pé polish bá kó lè ṣe rí wíìkì ìsinmẹ̀sì tó yẹ kí a lè round up àti ṣe tó wà ní tàbí. bẹ́ẹ̀ ni because gba àwọn furnitures yẹn ṣe everything ti wà okay so because kún nǹkan ṣe dining small dining sí kitchen bọ̀ owó ló ń dá wa dúró báyà àti bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbà ìgbà ìgbà ìgbà tó wọ yẹn máa ṣe transfer sí yín sìn. and madam um, àwọn interlock tí wọ́n kó wá yẹn ó dàbí pé kò pé kò lè ká iṣẹ́ ẹ̀ lọ sí. okay according to bọ̀dọ̀ sí ó dàbí sọ pé ti book gbogbo but bí mo ṣe ń wo yẹn mi rò pé ó lè ka ògbó compound. ìka compound yẹn. Ah, okay mo ti take note yẹn báyẹn màá bá wọn supplier tó máa supply yẹn màá bá wọn sọ̀rọ̀ Then um, I'll make a transfer to you. I'll make a transfer to you too. Right Since there have been many engineer site and if you could be like a credit account, so I'm certain. them. All right, no problem. Then rather write the check. Okay. Would that be fine? Yeah, yeah, sure. ilé tí mò ń ṣe fún ẹ òun là ń sọ̀rọ̀ ẹ̀yìn kò ní pẹ́ rẹ́dí torí ẹ̀ mo ṣe ń sọ fún wọn pé come make sure mo rẹ́dí ní weekend yìí mo fẹ́ kókó síbẹ̀. ilé. yeah your house. tó ń ṣe fún mi. Mm-hmm lẹ́ ń sọ̀rọ̀ pẹ̀. Mhm. ah èmi ilé àdìwọ̀ṣẹ́ ọ̀hún ṣègùn àdùn sílẹ̀ jẹ́ lọ́kọ̀ check fáwọn ẹni lẹ́ni ẹ má dànù bó ṣe máa embarrass òun. Believe in yourself and believe in the dreams. Everything's gonna be okay. Oh, oh. Believe in yourself and believe in the dreams no be fame trick oh. o. Yes, ma. O ṣe gan. O kó tì mí. O kó mi. Thank you for taking care of my kids. ó tún dé tán ọmọ orílẹ̀ dé sí i adúnọlá ó ṣe o mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan-an tó bá jẹ́ obìnrin ẹ̀mí mi ó lè ti kẹ́rù ẹ̀ kó máa lọ ìwọ dúró tì mí ó pẹ̀lú mi. I don't know how to say thank you to you. Ọlọ́run àbá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Àmín. Bàbá I'm so ẹlẹ́sọ̀. Àmín. Thank you. Èmi kọ́ ló mọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Uncle Jamal àti ìyàwó wọn. Àwọn náà jẹ́ kí n wà lápò sílé. Ó dúró ti èmi àtàwọn ọmọ. Doing with those all true. It's okay. Lẹ́yìn náà. Ṣé kò? Èṣù níyàwó. and I promise to spend the rest of my life with you. Thank you. I love you. bí in fact a minimum mo ní kọ́ máa nítorí pé a fẹ́ bẹ ẹnu jẹ́ a dẹ̀ fẹ́ dákún ṣòro ẹ̀ gbogbo wa mọ gbogbo ìṣòro tó ti là kọjá so ah, ká má tún dákún ṣòro ẹ̀ ni. Mm-hmm. ẹ̀fẹ́ bà mí mi jẹ́. àfẹ́ hmm. bẹ̀ mí jẹ́. àríyá ẹ̀fẹ́ kan dákún ìṣòro mi. gbogbo ètò ńlá kọjá yìí kò dùn má wa náà ní. daddy what are you saying kí lẹ sọ. ilé tẹ̀sán yẹn ti bà mí inú jẹ́. ìyẹn ni pé ọmọ tèmi rò pé ọmọ mi ni kì í ṣe tèmi. Ah! ọmọ mi. bọ̀dé bọ̀dé wo gbogbo nǹkan tí bàbá ẹ rò pọ̀ rèé o nǹkan tí bàbá ò fẹ́ kó ṣẹlẹ̀ ẹ́ náà ló fẹ́ máa ṣẹlẹ̀ yìí o òun ni bàbá ò ṣe ni pé kẹ́nikẹ́ni má sọ fún ẹ o pàápàá jùlọ pé wàhálà tó ti ẹ̀yìn kọ́kọ́ wà kọ́lọ́hún bá wa yọ ẹ́ kúrò bẹ́ẹ̀ nù. wo inú máa jẹ ọ wo inú máa jẹ ọ. ọkọ mi àwa gan ògbà àgbọ̀ngbà ta kọ́kọ́ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ jàmá òun ló bá wa tọ̀ sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn o wà wò wà gbé sára ni o. ìgbà tí o iná jí o. Ah, hmm. hallelujah hallelujah hallelujah ẹ̀yin olúwa ní ògo. ògo bíbélì sọ wípé ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jìyà ó dẹ̀ tún fi ẹ̀ múlẹ̀ wípé ìgbọràn ó sàn ju ẹbọ rúrú lọ mo ti sọ fún yín wípé kẹ́ má lọ sí ìlú tán bá pè yín inú mi dùn wípé ẹ gbọ́ ẹ dẹ̀ lọ ṣe rí àwọn ìyá méjì tó kù yìí àwọn gangan ni ó da ìrìn àjò ayé yín rú. esma ó dà pé ẹ mọ àwọn tí mò ń sọ yìí àǹtí mi làwọn méjèèjì o. mi sọ wípé wọn kì í ṣe ẹ̀gbọ́n yín o àmọ́ amú mi rí i wípé tó o ti gbọ́ pé kí ni ohun tó ṣẹlẹ̀ ń lé bàbá Fálékè. kí ni. nọ́ba ní pẹ́pẹ́ sí o ìgbà tí wọ́n yẹ àkọsẹ̀jáyé ìbọ̀dé wò nọ́ba lọ́mọ ológo ni kódà wọ́n níbi tó lógo dé àmọ́ tọrọ jẹ lọ́wọ́ ẹ̀. ẹ́ ah tọrọ lọ́wọ́ ta ni ah. àwọn wo ta ni àti ta ni ọmọ tọrọ lọ́wọ́ ta ni níyùn ọmọ tán bí lójú mi ìyún bọ̀dé ọmọ tó bí lójú mi lèmi ò mọ̀ wá à ìfèrè kéré o bíi tí bò wá ní í ṣe wá máa tọrọ lọ́wọ́ ọmọ inú mi wọ́n bá ti ń bẹ̀rẹ̀ nu o mm. bó bá yá wọn là tún ti dé wọn ò sì ní mọ̀ pé jẹ́jẹ́ mi mo jókòó. rẹ̀ wálẹ̀ ọ̀dà. ṣé bá a ṣe máa wò ó rè tá a fi tọrọ jẹ lọ́wọ́ ọmọ inú wa. wo kẹ́ẹ̀nà gbé tirẹ̀ wá bọ́bí. yẹ́ẹ́ ṣé pé kọ̀ǹkọ̀ tó fi wẹ̀ rè. <laughs> wọn ò jẹ́rìí mi kẹ̀ǹkẹ̀ tó fi wẹ̀ nù èmi mọ̀ ni ṣé ìwà mutí ni kódà omi tó fi wẹ̀ ń bẹ́nu lé ẹ̀yìn. kí la wàá ṣe sí. ẹ bá tán <laughs> sóríra rẹ bàbá wí fún ọ pé kékeré ẹyẹ ni ẹ ìṣe ló mọ jiyàn ló kà gidi burúkú borí ẹ ó nu ìwọ mọ̀ ṣe yọnu à mẹ́wàá láṣẹ̀ṣì sórí bọ́jọ́ bá ti wọ̀ láparí iṣẹ́ sórí rẹ̀ gbogbo ìgbésí ayé rẹ̀ tó kù inú ìnira àti ìdààmú ni ó ti lò ó. Ah, nígbà tí nígbà tí wà láti dààmú bàbá ibo ni ó ti rògò lò. Eh, etí mélòó ni bá ní gbọ́. bẹ́ẹ̀ni ẹni ọkàn rẹ balẹ̀ ní ìlú. ṣé ẹ ń bínú torí pé ìyàwó yín ṣe àṣemáṣe ṣe àṣemáṣe ẹ wò ó láti ara nǹkan tó ń ṣe fún yín ló ran ìyàwó yín torí ẹ̀ níyàwó yín fi rí rà nínú nǹkan tó ṣẹlẹ̀ ẹ má bá wọn sọ wípé ọmọ ọmọ àlè kan wà níbì kan kò sí ọmọ àlè kankan níbì kankan ẹ fa ìyàwó yín mọ́ra ẹ di ìyàwó yín mú nítorí wípé onídùúró yín ni wọ́n. dùbúlẹ̀ jẹ́ kí a gbàdúrà. Believe in yourself and believe in the dreams. Everything's gonna be okay. Oh, oh. Believe in yourself and believe in the dreams. No be fame trick. Oh. Mi nítorí ogun tó ń ja ẹ̀yin àti ọkọ yín pàápàá jùlọ ọkọ yín ó dá mi lójú ní agbára ọlọ́run jehova ogun yìí á di balẹ̀ ní agbára ọlọ́run ogun gbérémọ́lá yìí Thank you. Thank you. mbọ aka mbolokiti mbọ ó jẹ́ mọ́ dànù. ẹ ǹlẹ́ o ẹ ǹlẹ́ ẹlẹ́yẹ ńlá ẹyẹ rẹ ó kàn tóbi bàǹtẹ̀ lásán ni. nìkan ni. ebi bọ̀dé débi lẹ́yìn kódà ó gbọ́mọ wá ọkọ rẹ̀ tó ń lò ó ní òsirú rẹ̀ nílùú wa yìí. bọ́dé èwo ná èwo ná àwọn bọ̀dé torí ìgbọ̀ dáadáa bọ́dé èwo. bọ́dé kan náà ni o. bọ́dé. kódà ó fún mi lówó ó ní fún ọ. bọ́dé ọmọ ọmọ fálékè. irọ́ ni bọ́dé kan náà. arọ ni mí. ó gbọ́mọ wá Bọ̀dé ìyún ìyún sómi lọ́wọ́ ọmọ kò ló ti wá jẹ. Èmi lọ ń bi o béèrè lọ́wọ́ àwọn ẹyẹ rẹ̀ hmm. ó ní fún ọ lọ́wọ́ àmọ́ mi ò ní fún ọ kọ́bọ̀ bọ́ọ̀bì mọ́mọ́ dànù mọ́mọ́ dànù àtẹnujẹ náà ló jí ogójú ń lọ ah! bọ́ọ̀bì owó tó ní wọn fún mi ìfìdí rẹ jọ lẹ o. ìní sí ilẹ̀ ìní mọ́ọ̀kù sí lọ́rùn ìní sílẹ̀ hmm. ìtàmánsá náà nà lọ́fùlọ́fù gbélé tí í ṣe owó ti lọ́wọ́ pọ̀ owó ti lọ. tàjà bí ni ń wọ̀ mọ́ ọlá. bòdé ọmọ àṣàbí wọ́n ní kí wọ́n má ṣe é ó ṣe wọ́n ní kí wọ́n má mú bómi àgbà ni ó mú wọ́n ní kó má jẹ́ kó jàgbá ní ó jẹ́ Bọ́dé ẹni tó bá ní kó má ṣe tó bá ṣe kí lójú rẹ̀ ń rí. ojú rẹ̀ ó rí ohun tẹ́nìkan ò rí rí. Bọ́dé ṣiṣẹ́ tó mú ewúrẹ́ tó fi ń báyà rẹ̀ sùn ṣiṣẹ́ tó mú àgùntàn bọ́dẹ́. lára ń pé o sì ń pọ́n ọ lé a ọ̀pá ọ̀pá ayé lẹ̀ fún <laughs> bọ́dẹ́ wọ́n ní ikú lè rí ẹ̀ṣẹ̀ nítorí pé ó fojú di àwa àgbà ó tẹ aṣọ àgbà <laughs> bọ́dẹ́ òní ló ráyé mọ́. bọ́dé ọmọ àṣàbí ẹ kíni rẹ rèé tó bá wà ní gúúsù kò gbọ́ mi bó wà ní àríwá kò gbọ́ mi bọ́dé ọmọ àṣàbí bẹ́ẹ̀ni ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ rèé o ò sì lè mú jẹ. <laughs> nítorí pé obìnrin ló bí ọ ìjọ tó sì bí ọ ó fi omi wẹ̀ ó fi kẹ̀kẹ́ wẹ̀ bọ́dẹ́ ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ rèé bí bá ti pè ọ́ ọ̀run làálàá ni bọ́dẹ́ kí bá wà. gbogbo Fáráò o lè ju eléyìí lọ hmm. ṣùgbọ́n borí a máa borí ogun wa. àmín. àmọ́ ọkọ yín ẹ bá mi sọ fún wọn tí wọ́n bá pè wọ́n pé kán wá ní ìlú pé ẹnìkan kú wọn ò gbọ́dọ̀ lọ hmm. wọn ò gbọ́dọ̀ lọ hmm. kó má lọ bẹ́ẹ̀ ni. báwo ni mo ṣe fẹ́ sọ fún un ṣó máa gbọ́ ṣá èmi ò fẹ́ mọ̀ bí àwọn agbọ́ àwọn ò ní gbọ́ ṣùgbọ́n o wọn ò gbọ́dọ̀ lọ tí wọ́n bá pè wọ́n pé kí wọ́n wá sí ìlú wọn ò gbọ́dọ̀ lọ. ó dà mà mo ti gbọ́ màá sọ fún un inú mi àdùn ah. àdúrà wa gbà gbogbo ogun ilé ayé wa máa di ṣiṣẹ́ a máa borí ogun bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ jésù. àmín àmín àmín orúkọ jésù mo fi ẹ̀mí olúwa ṣọ́ mi. ẹ ṣe máa ẹ ṣe máa. ọdẹ báwo ni. àlàáfíà ni ẹ̀yin kan. ẹ adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ àṣà rẹ̀. dádì nǹkan sọ́wọ́ òkè. ó dádì ẹ wà ń bí okúdà àwọn kan ló fẹ́ bẹ́ẹ̀ sọ ó dọ̀ fún un ẹ̀yìn ni mo máa gbé síbẹ̀. bọ̀dé. ẹ̀rọ dáàdì. ṣé o ò gbọ́ pé àdùkẹ́ àti ṣaléwá ṣaláìsí ni. ah mi ò gbọ́ o kí ló ṣe wọ́n ah! àǹtí mi àdùkẹ́ àti ṣaléwá kan náà. àwọn àǹtí ẹ méjèèjì ńṣe ni kò ya wálé mo fẹ́ kó ṣojú mi níbi òkú wọn. ṣó ti gbọ́ ọmọ ẹgbẹ́ mi ò lè lọ síbẹ̀. Okay daddy ẹ eh, bọ ìgbà wo ni burial. ọjọ́ wo tẹ ni eh, outbreak. ah ẹ wò mò ń bọ̀ mò ń bọ̀ ẹ sọ fún pé màá béèrè. ok ìyá ẹ sọ pé òun á béèrè ọjọ́ tá a bá ti confam á gbé ẹ padà sọ déètì fún ẹ. alright daddy ẹ tẹ bá ti mọ déètì ẹ jẹ́ kí n mọ̀. kò máa ṣe jẹ́jẹ́ o tó ti gbọ́ ó dàbọ̀. àbọ̀ ah kí ló ṣẹlẹ̀ àǹtí mi àdùkẹ́ àti àǹtí aláwọ̀ máa lọ sọ pé ó kú yẹn azin ah, would ah, you so rest in peace this is so sad very very sad. so sad ọmọ ọdún mélòó ni wọ́n tó ṣe bẹ́ẹ̀ oh shit dáàdì tún sọ pé eh, kí mi máa lọ ṣojú àwọn oníbẹ̀rẹ̀ àwọn ṣojú wọn ní bẹ́rẹ̀ babe ṣó ti gbàgbé gbàgbé Deixa eu ver meu novelão. Uhum. Melhor. Uhum. ogun tọ́lọ̀ ń fi iṣẹ́ kò tún ní gbé ní mọ́ ọ̀rẹ́ fẹ́ máa gbọ́ o ìjọ o oya ètètè wá máa lọ ètètè wá máa lọ kílẹ̀ mọ́ ọ̀rẹ́ ọmọ mi. máa kọ̀ kò ṣe jẹ́jẹ́ o tó gbọ́ ṣe jẹ́jẹ́ o. ẹ̀gúnlẹ̀ ayọ̀ o ẹjọ́ ẹ má sáré o ẹ má sáré má lo fóònù o. ẹ máa lo fóònù. má lo fóònù ah, yàwó. wáyé ṣú gbéranwọ́ dìde àbíyamọ òde ọ̀run wá gbè mí níjà pàtòkùn wáyé ṣú gbéranwọ́ dìde. bó ṣe ń lọ yìí ò ní lé lọ́dọ̀ mi mọ́ despite báwọn náà jẹ̀bi ó tún wá ṣe gbogbo nǹkan tó ṣe fún yín. ìyàwó mi fẹ́ gba ìpè ó ń pọ́n ń rìn miles away a máa gbin a máa ṣe hmm, ẹ bí ẹ tó fún lábẹ́rẹ́ assumption nìyẹn. yàgà. oh my god. bàbá ọmọ tèmi wá síbi báyìí wá gbọ́mọ mi without my consent ẹ̀jẹ̀ mi ní sábà mi fún. wọ́n ṣé ọmọ pé nǹkan tó ń ṣe yìí ó yẹ kí àwọn ìjọba fún lé e obìnrin yìí iṣẹ́ ẹni tó ní wa mọ́rúwá iṣẹ́ ọ̀run ní mọ́rúwá. Happy birthday to you. And on a day like this, o serve ìyàwó ẹ ní this kind of letter. Ilé ọkọ ọmọ ẹni lọmọ ẹni ń gbé. Nǹkan tó pọ̀lọpọ̀ obìnrin jí máa ń ṣe àwọn nìyẹn. Wọ́n fi ẹ̀sùn ọkọ̀ yìí pé ẹ jẹ́ àwọn ọkọ̀ pamọ́. Ọkọ̀ ìtàn àwọn èèyàn wá o má lọ má lọ má lọ má lọ má wọlé o. nígbà tó ti dá àrùngbọ̀ funfun yìí mo ti mọ̀ pé o ò ṣọmọ gidi mọ́. mọ́mí ẹ̀yin kọ́lẹ̀ fẹ́ èmi ni mo fẹ́. ṣẹlẹ̀ ìpínlẹ̀ wípé new picture obìnrin wọ́n sẹ́ǹdì sí pẹ̀lú mi mo rí lọ́wọ́ ẹ̀ ṣe rí nǹkan pè ní kádà abọ́lọ́ bá ṣe kọ́ wá látọ̀dọ̀ rẹ̀ ah, yóò lè díẹ̀ kí ọ̀kan lówó tójú bọ̀ o. gbogbo ọ̀nà lèmi ọmọlára àbẹ̀fẹ̀ ni màá fi rí pé mo yí gbogbo ègún burúkú tó ń bá ń jà nínú ìdílé yìí ọ̀rọ̀ yìí ń jọ mí lójú o. lọ́nà wo. ọ̀làmídé hmm. lẹ́pẹ̀ lọ́mọ gidi. bẹ́ẹ̀ni. òun sọ̀rọ̀ bí ẹni tí nǹkan ṣe ó fẹ́ yí nǹkan pàjọ́ ta ni ẹ kí ni ẹ kí ló kún mọ tó ṣẹlẹ̀ ju gbogbo ẹ̀ lọ ká tó máa lọ àṣàlà ìlú ó láti mú kan lọ́nà ẹ̀mẹ́tẹ̀ ta. wọ́n alábìdé lọ wá ọmọ mi fún mi tó o bá lọ wá ọmọ mi fún mi gbádùn gbàdúrà ń gbowó àgbàdo lọ́wọ́ yìí. ìgbà wo ló máa release ẹ̀kọ́ wa bá tiẹ̀ lọ gẹ́gẹ́ bí ìkìlọ̀ tí mo ṣe látẹ̀yìnwá kò yí padà o nítorí tí wọ́n bá lè pín yàpẹ́ n tó tẹ̀yìn ẹ̀rọ kò ní dá o. mami ṣé mo pé bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn níṣẹ́ ló dàbí pé wọ́n bu nǹkan tútù sí mi lọ́kàn ọkàn mi dẹ̀ balẹ̀. tó bá fi lè jẹ́wọ́ àbí kó sọ fún ìdálàyé kankan kó lè fún wa weekend. àbíyamọ òde ọ̀run wá gbè mí níjà o máa wò mí níranṣẹ́ o. gbàdùnkùn ayé ṣú gbẹ́ràn wá òdìdé àbíyamọ òde ọ̀run má gbò mí níran gbàdùnkùn ayé ṣú bàbá gbẹ́ràn wá òdìdé abiyamọ òde ọ̀run má wò mí níran sá má wò mí níran jọ̀wọ́ o má wò mí níran sá má wò mí níran bàbá o. lọ́tọ̀ mú wáyé ṣú níran wọ́n abiyamọ òde ọ̀run má wò mí níran lọ́tọ̀ mú wáyé ṣú níran wọ́n abiyamọ òde ọ̀run má wò mí níran. sọ́fìn àìmọ̀. Yéṣu gbé lọ́wọ́ òdìdé, àbíyáwó òde ọ̀hún. Lágbèjì wáyé. Àtòkùn wa Yéṣu gbé lọ́wọ́ òdìdé, àbíyáwó òde ọ̀run má wò mí nírọ̀. Májẹ̀ wò mí nírọ̀. Má wò mí nírọ̀. Jọ̀wọ́ má gbé mi níjà o. Nígbà tó kù. tubo